ẹ jẹ́ kí a fi ọkàn kan máa jẹun káfọ́ kan máa gbọ́n tí a ń sọ a ti sọ̀rọ̀ nípa zakatul fitr ní ẹlẹ́ẹ̀dọ́ ìbéèrè ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dógún tá a sọ wípé sáà lè fi owó rányàn láti bá wa ṣe àìsàn pé kò sí wọ́n bẹ́ẹ̀ tẹ́niyẹ bá ti jẹ́ ẹ̀ntà fọkànbalẹ̀ sí tí ò ní ṣe jàmbá kọmọ́ jẹ́ pé olúwọ́wà di ẹn tí ò tó tí yọ zakat nípa pé ó ní kí ẹn tí ò sí fọkàntẹ̀ kọmọ báhùn ṣe lẹ́yìn ìgbà yẹn la fẹ́ bọ́ sí ìbéèrè ẹlẹ́ẹ̀kẹrìndínlógún o náà ní pé àwọn tí a lè yàn fi olóòwò fi owó yọ só lè fi só lè yọ apá kan lóúnjẹ kọ́ yọ apá kan lówó lọ́dọ̀ tí wọn kò sí problem gbọ́jẹ́ pé ọ́fẹ́ kan lè fi gbogbo owó yọ gbogbo ẹ̀ náà tẹ́lẹ̀ so oúnjẹ gan sí ní ìpìlẹ̀ ìbéèrè ẹlẹ́ẹ̀kẹ́ tàdíní ogún ti ṣe 17 ǹjẹ́ ẹn tó fẹ́ yọ múdù mẹ́rin lápèjúwe ṣé ó lè yọ múdù méjì níbi rice kó yọ múdù méjì níbi ẹ̀wà so kò sí wọ́n bẹ́ẹ̀ kò sí tó hánà rẹ̀ nínú ṣẹ̀ríà ìbéèrè ẹlẹ́ẹ̀kejìdé ní ogún àwọn míì máa ń ti kìtàbù ráàsì bọ ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n sọ wípé bò ló ṣe gbé àgbàdo fún lọ́jọ́ ọdún tí ó ṣẹ̀ wá jẹ́ pé yọ́ mọ̀ wá ẹlẹ́rọ kiri tẹ́lẹ̀rọ lè túnmọ̀ ṣiṣẹ́ so gbogbo yẹn kò sínú ṣẹ̀ríà tán yẹn ṣẹ̀rí àṣẹ ní ẹ̀tọ́ fún ọ láti yọ àgbàdo in tí ó fi ṣe ìgbà tí ó lò ọ̀kan ọmọ ṣùgbọ́n bí ọ̀nà bá ṣe sojú kòkò lórí pé kí n tọ́ yọkọ́ bá ládá sí ló fi wá sun ìtí ọba ọjọ́ yẹn bóyá ráìsì ló sùn tó fún ẹ kódà tọ bá fẹ́ lómi ní gààrí ó lè mọ́ jẹ gààrí jọ́nà ó lè mọ́ jẹ bàjọ́nà kọ́ ráìsì ni ó gùn jẹ ṣùgbọ́n tó fúnyàn ní rice tó fúnyàn lílùbọ́ ṣe pé láàrin ọjọ́ yẹn ó ṣe ṣe kọ́jẹ́ pé at least ìkan ó ṣe kí ni o ìkan ọ̀bọ̀ sí oúnjẹ kan ṣùgbọ́n ká wá kọ̀ndẹ́mù ẹni tó fúnyàn lágbàdo àbẹ́ni tó fúnyàn ní tọ́yẹ́ pé èèyàn ṣẹ̀ gbé lọ ilé ẹlẹ́rọ ní káàsọ́ kọ̀ọ̀bá rárá o ọlẹ́tọ̀ láti fi yọ ìtí ìbéèrè ilé wa fẹ́ mú wá gangan ni pé ǹjẹ́ ojúṣe lọ́jẹ́ fún ẹn tó fẹ́ yọ zakatul fitr kó tún wá fi owó kún fún ẹn tó gbé fún kó fi lè tètè yá láti sọ́dún jẹ ìwé sọ̀rọ̀ yẹn lé lórí o ṣùgbọ́n tó bá ṣe à ọmọ fi ń dáápọ̀ o tó gbé ìrẹsì fún yàn tó tó sè tó tún fi ta 5,000 tẹ́lọ́wọ́ àbó fún 2,000 tẹ́lọ́wọ́ inú rẹ̀ ó dùn pé ah, kódà ẹni mọ tí ń ṣe nǹkan so torí ọ̀rọ̀ yẹn gan ni àwọn hànàfíyà sọ tí wọ́n fi ní alẹ́ fowó yọ tẹ́lẹ̀ náà wọ́n ní owó gan dáa ju oúnjẹ lọ́dọ̀ àwọn torí pé kò sí tí ò lè dà ìfáàtì oúnjẹ sí tọ́wá ẹkú jẹ́ lọ́fẹ́ fẹ́ra àjọ yẹn yóò fẹ́ra tọ́wá ẹ pé ó ti ló jẹ́ lè èrò tí ó fi pèsè rẹ̀ ní òní yọ́ lọ fẹ́ra so tí ẹ̀ bá jẹ́ pé ó lo ètí jùmúrù sọ tọ́bá tún wá fowó kún kò sí ìwọ̀n bẹ́ẹ̀ ó tún fi ń dá sí ni ìbéèrè ẹlọ́kọ̀ọ́kàndín ní ogún o náà ní wípé kí ni òsùn tá fẹ́ yọ gangan kí ni òsùn tá fẹ́ yọ gangan àfáàbù sẹ̀mí ẹ bá mú múdú àti sọ wá lẹ́yìn boot tọ́rọ àwọn mẹ́kẹ́ mi lè mọ́ ti ìrírí sọ̀sọ́wù ni agbọ́dọ̀ yọ fún èèyàn sọ́ọ̀ kan èèyàn kan ni tó bá di wípé a ní sọ́ọ̀ lọ́wọ́ ká lo múdù múdù kéré sí sọ́ọ̀ múdù yóò wà jẹ́ mẹ́rin tí àbáwá tó ní múdù yẹn náà nítọ́jẹ́ ìpìlẹ̀ gangan lápadà sí òun náà ni wípé ntọ́wà náà àkọọ́lẹ̀ ni pé wọ́n máa ń tẹ ọwọ́ lẹ̀ ń jọun ọwọ́ méjèèjì báyìí wọ́n wàá ti bọnú oúnjẹ tí wọ́n fẹ́ bu ibù ọwọ́ ẹni tó ṣe wípé kò tóbi pọ̀ kò sì kéré pọ̀ sẹ́ǹgbẹ́ ń tọ́bá kéré pọ̀ kò ní tó múdù ẹni tọ́bá tóbi pọ̀ yóò tutù ju múdù lọ yóò jẹ ọwọ́ tó wà wọ́n tó wọ̀n sí ẹyọ kan tẹ́ ẹ bá sì bù báyìí yóò kù múdù ẹyọ kan òsùn ọmúdù rèé kò sí bí a ṣe gbé tí ìwọ̀n ò gbé ṣùgbọ́n ta nídi volume ẹ̀ ìlà nídi ẹ̀ tó wà nú ẹ̀ ìlà nídi eléyìí ni sọ́rú eléyìí gan lọ́wọ́ nù hadith ipe sọ́ àmì tamọ̀ sọ́rù kan òṣùwọ̀n sọ́rù ní ìbáṣmú sí sọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam tí wọ́n fi ń tírèsì ẹ̀bọ̀ títí tó fi wá di ìgbà tí wọ́n ṣe lè ìlú Mẹdínà náà ni mo ti ra méjèèjì ẹnìkan ṣe àfáà kan ṣe klípù kan láìpẹ́ yìí ọlọ́nkọ́ bá san lẹ́san dáadáa ipé ó gbé sọ́ọ́ jáde onígbà táwọn wọ̀n méjìlá ló wà bẹ́ẹ̀ yẹn agolo milk but the funny thing ni wípé agolo milk tá ń wí gan a gbọ́dọ̀ wo kí ni volume ti ń kọ sí lára èyí tèmi kọ sínú research tèmi tí mo ti ṣe tipẹ́tipẹ́ 157 ml ni wọ́n kọ sí lára nígbà ó tún di òní tí mo ní kó ti ẹ̀mú milk wá mo wo coast eh, mo wo three crown mo tó wo ti pick me kí local pẹ̀lú ògùn ọlọ́run one forty ml ní ọkọ̀ sí méjèèjì lára nítorí ọdún pé wọ́n tún ti dẹ́kù so ọ̀n wá bùkátà sí kéèyàn tó fi wọ́n kó fi mọ́ ṣe ìtọ́ yẹ kó kún inú sọ́ọ́rù tó kúnú ẹ̀ ṣùgbọ́n pé one fifty ml sorry ml tí èmi máa ń mú ẹ̀ tẹ́lẹ̀ ni ìpìrẹ́jú rẹ̀ mẹ́tàlá ló kún kan ṣùgbọ́n tẹ́ ẹ̀ bá lò pé ẹjú tẹ́ ẹ mọ́ ga níwọ̀n bá bó ṣe mọ́ ga yẹn náà ni o so méjìlá ó ti kún so méjìlá yẹn ló ṣe déédéé sọ àfáà yẹn wá sọ pé ìkánú àwọn onímọ̀ ní Saudi Arabia sef Fauzan so ó ṣe fatiwa pé three, eh, sorry three kg ráìsì so òun náà ni ó ṣe déédé sọ́ọ̀wù kan àwọn wá wọn 3 kg ráìsì ń bí nígbà táwọn wọn agolo rẹ̀ àwọn rí pé 16 làwọn bá ń bẹ̀ ọwọ́ àṣẹ fatiwa padà yìí pé adẹ́kàwọn èèyàn máa ṣe 16 yẹn ipe tó ń ṣe tẹ́lẹ̀ kọ̀kọ̀rẹ́tì yẹn tó ń pè 12 láti bí ọdún mẹ́rin sẹ́yìn bẹ̀tùwálìlá ilhamd àwọn èèyàn sẹ́ndì clip yẹn sí mi so ẹlòmí sẹ́ndì ẹ̀ láti akínyẹlé so ẹnìkan sẹ́ndì ti ẹ̀ ní alájì ẹnìkan sẹ́ndì ti ẹ̀ láti ayégún sórí sẹ́ẹ̀tì mi so ọjọ́ the same thing so tẹ́mi náà wá mọ̀ ń pa rẹ̀ mọ́ sọ́ mo tún sẹ́ndì àwọn messages kan látòrí whatsapp sí wọn látòrí net sí wọn so mo sì ní wọ́n bá ń wá nọ́mbà àfáà yẹn mo dẹ̀ gbìyànjú láti pè é kọ̀ lọ mo sẹ́ndì message sí orí whatsapp rẹ̀ so ṣùgbọ́n wálé láì ham nígbà tí ó fi di ọjọ́ kẹta ìyẹn di 18 so ní ni ṣebó ní 19 àbí so ó dáa pé 18 àná ló ti ṣe clip mi padà wípé àṣìṣe ni èyí tó ń tún ṣe lẹ́lẹ̀kejì o tálákọ̀ọ́kọ́ ni all correct so pàtàkì jùlọ ìtọ́jẹ́ kókó nu tí mo sẹ́ẹ̀dì sí o ní wípé wọ́n ń ṣe ráìsì kan ní Saudi tí wọ́n á ti gbé sínú àpò lásìkò Ramadan báyìí níparí Ramadan báyìí táwọn èèyàn máa rà tí ò ní ìdíkọ́sẹ̀ máa wọn ọkàn lọ gbé fún ẹ̀ntọ́ fẹ́ gbé fún ni kí ní ẹ̀wò sí Saudi tẹ́lẹ̀ èmi lọ Saudi láti 1992 kò sí tẹ́lẹ̀ later development ni nígbàtí development yẹn wá dé tí wọ́n gbọ́ fátíwà àwọn àfáà tí wọ́n bẹ̀rẹ̀ sí báàgì ẹ̀ èmi fojú ara mi rí oní 2.7 tí wọ́n ṣe tí ẹ̀ṣọ́ kó ṣe dédé sọ́ọ́ àwọn tíì náà sì ṣe ti wọn bẹ̀tígbà mọ́ send message sí Mọ̀dínà ní ìjẹta so wọ́n láwọn òrí ohun 2.7 yẹn máa gbé oní 3 làwọn rí àwọn tí wọ́n dẹ̀ ṣe fátíwá wọ́n fi kún gbólò wọn níparí pé ètìyà kọ́ni lákòótán nígbàtí wọ́n sọ pé ètìyà tányẹn ìyẹn pé tó bá lo 3 kg ó ti jù ú lọ ó ti dájú wípé níta nídìí ti kó sínú ẹ̀ ó tún ti jù ú lọ so nígbà tí wọ́n ti lè sọ bá yẹn ó mì wípé kìí ṣe pé kó wá sọ ọ́ di wàhálà fún ẹni tí ọ̀làgbá ọjọ́ pé tí bá ti bá lọ fún ní agolo méjìlá kó tó wá ní agolo mẹ́rìndínlógún mẹ́rin yóò tó kún ó sì lọ́mọ ó níyàwó nígbà tí ó bá fi wọn agolo mẹ́rin mẹ́rin tó tó kún ilẹ̀ tó ti kún <laughs> bóyá àwọn ọmọ ọmọ ń bẹ lọ́dọ̀ rẹ̀ gan tí bàbá wọn ti yìnrún sí lọ́rùn so láfiri pé kìí ṣe pé bóyá láti bu òṣùwọ̀n tí ṣẹ̀rí àfún wa kù bẹ́ẹ̀ láti pé kí ní ìpìlẹ̀ kí ní yìí àtẹ́tẹ́wọ́ alhamdulillah àfáàyẹ èèyàn dáadáa ni ọdẹ̀ gbé sórí fídíò tó yẹ pé ẹnìkan fi ọwọ́ bu rice ẹnìkan tó fi ọwọ́ bu gààrí wọ́n tó fi ọwọ́ bu ẹ̀wà mẹ́ta ẹ̀nà fi practice ẹ̀ ọwọ́ tó dẹ̀ fi borí pé ọwọ́ kan ó ń kún múdù kan then ọwọ́ mẹ́rin ìròkú tẹ̀ gbò múdù wá sọ́wọ́ ló gbé wá ọwọ́ mẹ́rin ó ń kún sọ́wọ́ kan ọjẹ́ kọ́kàn tí ẹ̀ náà balẹ̀ ipé ọwọ́ yẹn right mọ̀rùkú ti yé sí tẹbá ti wo ọwọ́ tó wà wọ́n tí wọ́n sí tó bá ti bù kọ́mọ́ kakò kọ́ tẹ́ẹ̀lẹ̀ báyìí kó sì bù sí nígbàjọ́ àfi mẹ́rin sí ibi yòókù so n táàfi mọ òsùn rẹ̀ nìyẹn sọ́ọ̀wù kan tó ṣe déédé sọ́ọ̀wù ànábì wa sallallahu alaihi wasallam náà ni fún orí kan tó bá jẹ́ pọ̀ fún oúnjẹ méjì yọ ní ìsìn lápèjúwe ọwọ́ ayọ̀ ráìsì ọjọ́wọ́ mẹ́ta ọyọ ẹ̀wà ọwọ́ kan àbọ̀ ọyọ ráìsì ọwọ́ méjì ọyọ ẹ̀wà òun náà jẹ́ ọwọ́ méjì tó gbé lọ fún ẹni tó fẹ́ fún òtìbàmù náà mo pé bá mi ti yé so àti gẹ́ẹ̀tì tó ń jẹ́ sọ́ọ̀gbẹ̀ yẹn ṣùgbọ́n líle kún àwọn àbá sọ̀rọ̀ lórí ẹ̀ sáà líle kún àmà ilé kí àṣọ pé tó bá ti jẹ́ ìbádà tá bá fi lé kún mọ̀kúrú ní akórìíra rẹ̀ wọn ò pé àràmù ní o ilé ṣùgbọ́n àwọn míì náà àwọn afá àwọn tọ́pọ̀ jù ní wọn ní wọn ṣàfihàn àtàwọn míì kò séwọ̀n bẹ̀ tó bá ti jẹ́ pé àǹfààní tá a fẹ́ ṣe látara ìbádà yẹn ọ̀dọ̀ ẹlòmíì ni ọ lọ tí è ṣe pé bí òun tá a fẹ́ kí tọ́jọ́ràn yẹn kọ́ wá ló fi ẹyọ kan fún mẹ́rin òun gbogbo òun rẹ̀ bàjẹ́ nìyẹn kódà tó bá sí yàn lórí òun, bóyá kó mú nǹkan ni o àbí kó jókòó ni o níwọ̀n tí ò tí pọ̀ jù irun rẹ̀ ò tí bàjẹ́ ṣùgbọ́n kọ̀ wá wu ọwọ́ rẹ̀ lọ́wọ́ <clears throat> irun rẹ̀ ti lọ fíó gbogbo ẹ̀ ti bàjẹ́ pátápátá torí pé àlékún ìlò fi kún irun yẹn so n tó bá jẹ́ nǹkan ọ̀ràn yẹn tá ń fara ṣe a gbọ́dọ̀ fi àlékún sí ṣùgbọ́n tó jẹ́ ọ̀rọ̀ zakat àbí sọ́dáka tí ó wúlò fún ẹlòmíì èyí tó jẹ́ ojúlówó yẹn tó jẹ́ déédé yẹn ò ní ọ̀ràn yẹn èyí tó fi lékún yóò tún jẹ́ kí ni o sàrá mi ti yàn sí ọ̀rọ̀ yẹn wúlò lẹ́yìn ọ̀dọ̀ ẹni tó wọnú ọjà ẹjẹ́ agbọ́n táǹgbé o ẹni tó wọnú ọjà kò mú múdù lọ́wọ́ kóńgò wa ńlọ́fẹ́ lò níbàdàn bíi try láti wípé kí wọ́n kọ́ ọmọ agolo mélòó lọ́wọ́ àbí kóńgò tí wọ́n fẹ́ fi wọ́n fún ọ torí mi kóńgò mi wọ́n ó ti rẹ létí èmi wọ́n tó gbà ń bá rẹ létí wọ́n tó ń dàn ní kùkù níjì tí ó fi tó ń ẹ́ àwọn ni a fi bọ́nú èmi pé kùkù ni máa ń jẹ <laughs> ẹ̀yìn sómi gbóná yà fún mi tútù so wọ́n ni wọ́n ti ti bomi gbóná àlàkólẹ̀ hal ní tásáfẹ́ inú mẹ́ni pé agolo tá a fi pé sáìsì rẹ̀ yìí kọ́ wo mélòó lọ́wọ́ àbẹ̀ tọ́lá pé mẹ́wàá rẹ̀ pé alhamdulillah o lè fún wọn níṣirò mẹ́wàá àti agolo méjì tọ́ bá rí pé kò pé mẹ́sàn lọ bá ń bẹ̀ a kó fún wọn ní ìṣirò mẹ́sàn àtagolo mẹ́ta tọ́ bá sọ pé kò búrò kò kú sí ìwọ̀n mi kọ́fẹ̀ kan lékún tẹ́lẹ̀ kọ́ sáàmọ̀ dẹ̀kù ní ẹbá wọn ẹbá wọn kóńgò kan àtààbọ̀ fẹ́ ní kọ̀ọ̀kan ó ti mùsùlùmí lọ́wọ́ torú fátíwá yẹn làwọn àfáà yẹn sí ní Saudi pé ètò ya ọgbà láti kákò tán tọ́lọ̀ ń bá sì blẹ́ẹ̀sì rẹ tó ní òkè ẹmọ̀wọ̀rí èèyàn mẹ́wàá náà mọ̀ fẹ́ yọ kíní rẹ̀ ẹ̀wọ̀n kóńgò ogún ó fẹ́ góngó méjì méjì kọ̀ọ̀kan ó ti fẹ́ kan lé ọlọ́run níbẹ̀ so yóò sì ṣe gíní o àbẹ́lómi tọ́lọ́run tó kẹ́ dáadáa gan oníkò ẹsàbà ti ẹ̀gbó ráìsì àpò kan èèyàn mẹ́wàá náà lọ há fún o kò jẹyẹ mẹ́wàá lọ ẹ̀wòye sọ́ọ́ tí wọ́n yọ lódìdí ráìsì àpò kan lọ́wọ́ ẹ bá ń pín gbogbo ẹ̀ èyí tọ́jẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn màlìkíyà sọ bí zakat owó tàyọ wọ́n ní ọgbọ́dọ̀ sí kọ ọmọ iye tọ́ fẹ́ yọ kó fi lè mọ̀ pé ìtọ́jú ọ̀ràn yẹ̀ lọ́lúyìí rẹ ó ti kúrò ṣùgbọ́n lórí ọ̀rọ̀ àwọn ṣàfihíyà tọ́lọ ń bá kí ọ débi pé tọ bá ní kọ̀ọ̀sẹ̀ mọ́ sí gan àsìkò tó lò ń bẹ̀ yọ pọ̀ èmi ẹlẹ́ẹ̀kejì àsìkò tó tó fi ṣe ìṣirò ọrọ̀ ajé mi gan so yóò tó waste mọ́ lọ́wọ́ lọ́wọ́ àwò yí pé à ah, mọ́ mọ̀ pé billion sí mo ní o pẹ̀t gbogbo owó mi ò tí wọ 40 billion ṣùgbọ́n ti lé 30 ọwọ́ afẹ́ kan yọ 1 billion naira lọ́ba afáwọn èèyàn so mí pé o ti há ọ̀ràn èèyàn àti tí èsì ọ̀ràn èèyàn o ti há pọ̀ mọ́ ọlọ́run ọgbà lọ́wọ́ rẹ̀ lórí mọ́tò àbíṣà àfẹ́yà àwọn mọ̀lẹ́kíyà ní ẹ̀ takú pé ọ so ọ̀rọ̀ wọn lẹ́m̀bẹ̀ yẹn nígbàtí èsè ọ̀rọ̀ ipé afẹ́ kírun tá a gbọ́dọ̀ so ọ̀rọ̀ wọn lẹ́m̀bẹ̀ yẹn so èyàn lè ẹ̀ntọ́lọ́n bá bless tọ́mọ̀ pé owó òun ò tí tó yẹ báyìí but at least ò ní yẹ báyìí iye tí ò tí tó ohun tó súnmọ́ iye tó níyẹ ó lè fi calculate zakat ẹ̀ kọ́dẹ̀ yẹ pé yóò fi yọ zaka ọlọ́run gbà ní ẹ̀sìn fún wa ìbéèrè ogún òun náà ni pé kí ni májẹ̀mú tá a gbé kalẹ̀ fún jíjẹ́ ọ̀ranyàn sọ́dàkátòl fẹ́tọ̀ májẹ̀mú mẹ́ta náà ni kíyàn jẹ́ mùsùlùmí ẹni tí ìṣe mùsùlùmí tó bá yọ ọlọ́run ní gbà tùmọ̀lálì kìyàmọ̀ ọlọ́run bí lérè ipé mọ́ sàlákà kún fi ìsákọ̀ kọlu lámúnákùnrin náà ni mùsọ̀lì walam nakun nut'imu al-miskin wa kunna nakhudu ma'a al-kha'idin hatta atana al-yaqin fama tanfa'uhum shafa'atu shafi'in so ọlọ́run bí láì kìyàmà gbogbo àwọn nǹkan náà yọ ọ́kà ipe tí òjòkún ọ̀rá ìdàn náà wọ̀ tó nú o lójú wọn wọ nánú ohun ọmọ yọ zakatul fitiri o àti zaka ọ̀rọ̀ yẹn o bó sì yọ láyé ọlọ́run nígbà torí inú májẹ̀mú gbígba iṣẹ́ náà ní Islam kó ní iman májẹ̀mọ́ ẹlẹ́ẹ̀kejì o náà ni ìjọmọlúàbí so lásìkò tí wọ́n ní ẹrú kìí sọ̀rọ̀ yẹn lórí ẹrú ṣùgbọ́n àwọn ànábì là sọ pé ọ̀rọ̀ yẹn náà lọ jẹ́ lórí ẹrú tó bá ti lè jẹ́ mùsùlùmí ṣùgbọ́n lówó rẹ̀ ní ọba yọ ni bó ṣe jọ́rọ̀ yẹn lórí ọmọ èké tí bàbá rẹ̀ ń bá yọ àbí atọ́kùn rẹ̀ ń bá yọ ẹlẹ́ẹ̀kẹta o náà ni alikudura kéèyàn ní ìkápá kó ní pàkátì èyọ òun náà ni pé kó ní ọ̀rọ̀ tí ó fi yọ ọwọ́ àkù sí pé bóò ni a sì mọ̀ pé ó ní kápá ìyẹn ń bọ̀ ní ìbéèrè ẹlẹ́ẹ̀kọkànlé ní ogún ìpékè láàfin sòǹdíyàn ipé oníkàpá láti pẹ́kọ̀ yọ jákà ìtàfisòsùn gẹ́bí tápá kan náà onímọ̀ sọ o náà ni pé kọjá pé tọ bá jẹ ń jẹ lọ́dọọdún lọ́jọ́ ọdún ó tún sẹ́kù níbi ìtọ́ sẹ́kù yẹn ìlú òfì yọ dáka mo rò kó ti yé sìn níbi wo àwọn wo ni ó gbé fún ọ̀rọ̀ pọ̀ lọ́dọ̀ àwọn onímọ̀ lórí ẹ̀ àwọn náà àmì kan délẹ̀ bá sẹ́kù kan ni ṣùgbọ́n ẹnu wọn kò lórí pé kìí ṣe dandan ni pé kọ́ jẹ́ pé ẹni tó ní kápá láti yọ zakatu lè máa lì iná ni ọwà máa yọ zakatu lè fẹ́tẹ̀ wọn ní rárá o òun ò rí báyẹn gbogbo yóò ti yé so a pé dandan gbọ̀n kọ́ jẹ́ pé ẹni tí ọba ní kápá zakatu máa lì iná ni ọmọ yọ zakatu alifẹ́tẹ̀ ṣùgbọ́n apá kan náà àwọn onímọ̀ ti ṣe ànàfíyà àwọn sọ pé àwọn ṣe májẹ̀mú ṣùgbọ́n kìí ṣe owó nìkan ó lè jẹ́ pé nǹkan oko ló ní tí zaka ọ̀ràn èèyàn wọ̀ dandan ní kọyọ zaka tó lè fèsè tí ọba ní tó bá èsè dandan lọ́dọ̀ àwọn lọ́dọ̀ àwọn so ṣùgbọ́n ọ̀rọ̀ tán sọ yẹn ó kù díẹ̀ káàtó torí pé inú history àwa mùsùlùmí náà ní pé ẹni tó ní ọrọ̀ ti zakatul mal ń yọ zaka jákà bẹ́ẹ̀ ni tí ò ní náà ó ń yọ jákà pé àwọn èèyàn tí ń ju ti zaka owó lọ so ọlọ́run ọba nìkan náà ni ọba torí pé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn sàbí àti ìsọ̀sọ́là mo ní agbára zakatul mal wọ́n dẹ̀ yọ zakatul ẹni tó bá se wípé nígbà ọ̀fẹ́ yọ jáka rẹ̀ tó ti múdùbọ̀ àwa ò pé òun náà lè múdù méjì lọ wá lè yọ mẹ́rin àbí ó tara rẹ̀ kó yọ tìyàwó rẹ̀ kó yọ ẹnìkan náà àwọn ọmọ àwọn ọmọ yòókù kò lágbára kó yọ tiwọn ìwọ̀n bá bí lagbara bá lágbára dé náà yọ ọ dé èyí tó kù ọjà wàyín kánà ló ọ́sọ́rà tí fanadara tún ìlà maisara níbi gbèsè owó tí ẹ̀jẹ̀ ní kejì gan ọlọ́run sọ wípé tó bá jẹ́ pé fákírù òsì ń bẹ fún yàn àìní tó ń bẹ fún yàn lásìkò kan ẹ lọ lára dìgbà tí ọlọ́run bá tó ṣe ni ọrọ̀ fún ibẹ̀ yẹn ni tí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn báńkì tí wọ́n ń pera àwọn báńkì ìsìlámì bí ni wọ́n ti máa ń fèlì nìyẹn wọ́n ní dandan gbà á gbọ́dọ̀ fún punishment kan tó bá ti tí ọba ti fulfill torí pé ẹlòmí ọmọ take it as a chance tó yẹ pé ọlágbára rẹ̀ ṣùgbọ́n kò ní fẹ́ tètè sanwó àwọn táwọn bá ní penalty kan táwọn mọ̀ gbà wọ́n kàn máa máwọn ṣeré ni pé àwọn ọ̀lágbára ni tá ń ràn pé ọlọ́dá Islamic Bank ilẹ̀ gan asla láàrin àwọn èèyàn tó yẹ pé ọkàn wọn sókùn àwọn èèyàn tí wọn ò ṣe Islam dáadáa jẹ́ ń ṣe jáde jáde tàránṣẹ́ tọ́ àṣẹ mọ́ wà wàwí torí pé ní ìsìn nígbà sọ pé ó default kọ̀sán owó yín bó ṣe ẹ̀kọ́ tọ́ wá lọ gbé fáìnì owó lé lórí pé kọ́sán fáìnì pẹ̀lú ti pẹ́ ṣé èlé náà kọ́ tún ni ṣé rìbá náà kọ́ tún nìyẹn wọ́n wà tún ma sọ wípé kìí ṣe rìbá o àwọn àfá àwọn àwọn àfá àwọn ní kọ́tọ́rù àǹkò tí wọ́n ti ṣe fátíwá fáwọn ipé irú owó bá yẹ àwọn ò ní ná àwọn máa fún àwọn tálákà àbáwọn ẹgbẹ́ kí wọ́n fún kí wọ́n ná síbi tó ọ̀rọ̀ tó dùn tó ṣòro practicalize ta ní wà sí follow up rẹ̀ ipé ọjáde tàbárẹ̀ tọ́mọ̀pọ̀ jáde ta ní ó ṣe fọ́lọ̀ pé àsárù dín tẹ fún kò sí dealings láàrin mánéjà tìyín àtò náà tí ó tún lọ pàdé lẹ́yìn gàgà àbẹ́rù gbogbo ẹ tó bá kọ̀wé pé àwọn ní project ọmọ òrukàn kẹ̀kẹ̀ ẹ̀rù gbogbo náà wọ́n ṣe kọ̀wé tí wọ́n sì mọ́ fún ni so àwọn nǹkan yẹ lọ́n torí pé àwùjọ wa kò lo ẹ̀sìn dáadáa so ọkàn àwọn ọkàn tá a gbé sídìí Eh, islamic issues náà ọkàn aláàrẹ̀ ní síbi tá ti gba mùsùlùmí àtẹ́tí èsè mùsùlùmí síbi iṣẹ́ islamic bank síbẹ̀ wá ní wọ́n ti máa sọ ìwọ ọ̀tọ́lọ́yìn yìí tí ò ṣeé ṣe bá ń pàdé wọn mùsùlùmí mi gan bẹ́ẹ̀bẹ́ ọlọ́bẹ̀ yọ ni mùsùlùmí ní tòótọ́ obìnrin ni skáàfù lólò wọ́n sì gbà náà ń bọ̀ ẹ pé sàtífíkẹ́tì rẹ̀ necessary ẹni tí ó bá apply wọ́n wà mú lé rẹ̀ bí ibìkan ẹnìkan fóònù mi à ń fẹ́ dá Islam bank ilé à ń fẹ́ kí n jẹ́ one of the advisers mo láwọn èèyàn báyìí ẹ̀ báyìí ni máa ń ṣe adviser àwọn èmi ìráyè so ṣùgbọ́n tí ẹ bá ṣe tán on ground tẹ ìrújú bá ń bẹ fún yín ẹ lè pè mí kẹ béèrè question mọ̀ pé kí n wá jọyìn pánẹ́lì kan àbí nǹkan kan èmi ìráyè o torí pé economically they want to enter into business and make profits so principle yẹn ti wà ń bẹ̀ kò fail tá bá fail tí wọ́n bá wọn nù so bó olóso wá fẹ́ sọ gbogbo wọ ṣẹ̀ríà láwùjọ tó difficult láti implement ṣẹ̀ríà yìí Se yóò bá mi yé so àwọn afá àti ẹ̀ bá ń bá wọn panẹ́ bí tiẹ̀ ọlọ́run sanwó lẹ́sàn-án rí o àgbẹ̀kún wo jìnà sí wọn o torí tí wọ́n bá jìnà sí wọn yóò tún wọ́ọ̀sì jù báyìí lọ èmi náà sì jìnà sí wọn ṣùgbọ́n preference gbọ́dọ̀ wà nú life tọ́ ọ̀bá ní tọ́ mọ̀ drive àwọn èèyàn mọ̀ drive rẹ ni ibi tí wọ́n bá sì sọ orí rẹ lọ ni ṣùgbọ́n náà gbọ́dọ̀ lè drive ìpé ẹ̀mọ́ríwá báyìí ẹgbẹ́ fún àmà fà ọ́ tí a bá ti gbá ń fà ọ́ tí wọ́n náà ń bá fà ọ́tánù kò sí mú olè fà ọ́ lọ kọ́lọ̀ kọ́ wọn fi sọ rẹ̀ sọ wa kọ́mọ kọ́ wọn máa ṣe o kọ́lọ̀ sì máa káà náà máa ṣe so kákan fi pọ́ǹtì sí àrin ibi tí àwa mùsùlùmí ta gbọ́dọ̀ gbìyànjú sí ló jẹ́ ń sọ ọ̀rọ̀ tí mò ń sọ yìí ká mọ̀ sinmi ká mọ̀ dálé kọ́lọ̀nkọ́mọkọ wà lè mọ́ ṣe ká ní àwọn institutes financial institutes tí wọ́n mọ̀ dá ilé iṣẹ́ lẹ̀ táwọn èèyàn mọ̀ invest tí wọ́n mọ̀ ní profit látara ẹ̀ ọ bẹ́tà ju báńkì táwọn pè ní Islamic bank lọ ṣe Yorùbá mi yé yín institutions oríṣiríṣi financial institutions wọ́n pé àwọn èèyàn máa invest níbẹ̀ wọ́n dẹ̀ máa rówó ńbẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n máa rówó yá ńbẹ̀ tí ò ní mú pákáleke tiwọn yìí tí ò ní mú lọ́wọ́ kódà ẹlòmíì lówó débi wípé bẹ́ẹ̀ fún ní profit kankan ó lè gbé ó lè gbé owó tọ́wọ́ ti one billion kalẹ̀ tí ó ní ẹjá ìròyìn ọmọ ya lọ kó dẹ̀ máa dá padà ẹ tí ọba tẹ bá rí wípé tòótọ́ ni kò rí dá padà ẹgbàá fún lọ́wọ́ rẹ̀ mo ti rẹ́nìkan tó sọ rí ọdẹ̀ fẹ́ implement ẹ̀ ṣùgbọ́n fìtínà àwọn èèyàn wá pọ̀ ó ní ẹmọ yá wọn lówó ẹ tí ọ̀bá rí dá padà ẹ jẹ́ kó jẹ́ pé half lẹ́gbà lọ́wọ́ rẹ̀ half yòókù àwọn oògùn tẹ bá rí evidence tẹ fi proof ẹ̀ gbogbo ẹgbẹ́ ti sí sowó wà flexible tá a bá ṣe lọ́nà tó gbà dáa gbogbo alájọmọ gbádùn ìgbádùn lè mọ́rí bákan náà ṣùgbọ́n gbogbo alájọmọ gbádùn kọ́lọ̀ ń kọ́ sànù wa ìbéèrè ẹlẹ́ẹ̀kẹ́ lọ́la dáhùn tán yẹn ẹ́ ah ẹti ẹti miss ẹ̀yìn ẹ̀ 20 bíbò ta ti sọ ẹsẹ̀ ìjàre so ẹlẹ́ 22 la dáhùn tán yẹn 23 ìjà ẹlẹ́tọ̀ kápósà kájọ fẹ́ nìkan kọjẹ́ kò ní àmọ́ pín fún àwọn tálákà àwọn mọ̀lìkí àsọ wípé ńlọ́dáa jù ẹ ń bá jẹ́ olórí nínú ìlú àbọ́jẹ́ olórí inú àwùjọ àbọ́jẹ́ imam mọ́sálásí a lè dájọ́ sí lọ́dọ̀ pẹ̀lú májẹ̀mú ẹyọ kan májẹ̀mú náà ni kọ́ọ̀nù adìlan kọjẹ́ onídéédé tọ́jẹ́ pé ẹtí déédé ń bẹ lára rẹ̀ kí ni tí wọ́n déédé yẹn kìí wàkíwà kìí sí oúnjẹ kú òun náà tayọ kọjá ikú àmọ́ fi hùn ṣe ara pé ọlọ́run mélì náà wà tó bá jẹ́ pé rú èèyàn báyẹn ni kápò sí lọ́dọ̀ ń lọ dáadù lọ́dọ̀ màlìkíyà kí ló fi dáadù wọ́n ní ní ó fi frí fún sọ́dọ̀ àwọn tó bá fẹ́ á fún wọ́n ó ti mọ̀ yí pé òun kò ní kò ní règún kankan lórí àwọn ṣùgbọ́n ìwọ tó ní ńgbọ̀ bá gbé fún ó ṣe ṣe kó tó ṣèrègún sí ní ọjọ́ iwájú bó sì ṣe gún sí ó ṣe ṣe kọjá pé yóò tún san padà ń bẹ̀rù lọ́jọ́ iwájú bẹ́ẹ̀ mọ́tò rẹ takú kan ní síbì kan ní yọba bọ́ra lẹ̀ tì ẹgbẹ́ àfáà tó gbé jákàwá fún mi jò ní eré so yọba fi gbogbo àsìkò rẹ̀ lẹ̀ pé àfi kí mọ́tò yóò mú kó tó kó mi o ti ń gbà mú sàká rẹ̀ náà nìyẹn so ọ̀dẹ́sẹ̀ rárá o àǹfààní tọ́lọ́ mọ́ ṣe fẹ́ bá ṣe tọ́lọ́ náà ṣùgbọ́n torí kí ìyẹn mọ́ mọ́ so tó bá jẹ́ pé ẹtí ọ̀mọ ẹni tó ní ìlòkó fún tó wà ń pìn ẹ̀hẹ́ ṣùgbọ́n unfortunately inú àwùjọ wa ìmọ̀ bí wọ́n sì ṣe mọ́ndì sí gbàtẹ́mi wà kíkẹ́ wọ́n máa ń ṣe dáadáa wọ́n kójọ fún ìmáàmù nígbàtí gbogbo tàbá kírun tán yányán ta ní ká mọ̀ lọ lára dìgbà náà gbà náà ni ó wà fáwọn èèyàn kan díẹ̀ mẹ́ yọ àwọn elélùbọ́ wà wọ́n yọ kóńgò tí wọ́n wà máa rà lówó tí ó lẹ́ẹ̀sì sí iye tí wọ́n tà ní ọjà alágbèdè ọwà oúngàrí ọwà ó máa wọ̀n yọ máa gbowó yóò sì lọ gbìyàn pàdé ọlọ́run tẹ́rí bá dánwò ní àbíkọ́lọ́n kọ́ sànù wa so tí è bá ṣe ìmáàmù adìl ìmáàmù tó jẹ́ onídéédé àìṣekí o àìdájọ́sọ́dọ̀ èèyàn number 24 ẹni tó bá rí pé ọlọ́run rọrùn lọ́rọ̀ tayọ kó mọ̀ gba jákà ẹnìkan wà á mọ̀ lọ́bá na jákà sí só lè gbà pẹ̀lú àníyàn yí pé òun fẹ́ gbà fún ẹnìkan tó mọ̀ tó ní bùkátà sí òun fún ara rẹ̀ kò gbọdọ̀ gbà o fún ara rẹ̀ kò gbọdọ̀ gbà haramu ṣùgbọ́n tó lè gbà pẹ̀lú àníyàn yìí pé mọ mẹ́nìkan tó jẹ́ pé nígbàtí mi gan pín jákà mi kọ̀ dọ́dọ̀ rẹ̀ mo ti pín tán so tí wá gba ilé ìkí lọ gbé fún tó bá ti mọ̀ pé ọ̀lẹ́tọ̀ sí sọ fún pé so lè bá gbé fún ẹni tí ọmọ tí ọlẹ́tọ̀ sí jákà báyìí tó bá wá sọ ọ́ di éjẹ́ǹtì rẹ̀ kò sí wọ̀n bẹ́ẹ̀ nù sẹ̀ríà ó ti jẹ́jẹ́ǹtì rẹ̀ nìyẹn láti bá a ìmọ̀kọ́ wá jẹ́ pé ọkàn gbà ọrọ̀ àṣẹ lọ́gbé fún ọ́sẹ́ pẹ́rẹ́ ṣùgbọ́n ṣe é ṣe kó náà lẹ́lù mi ṣùgbọ́n èrò tó rò sí ọ èrò wípé bọ́yá ìwọ ní bùkátà sí ni tọba tí a sọ ń gbà ní bùkátà sí o bẹ̀tọ̀ lẹ́nìkan tó lẹ́tọ̀ àti gbà kò sí ìwọ̀n bí ni o lábí ilé yìí àwọn èèyàn kan máa ń yọ jákà ìgbà míì náà ó lè jẹ́ zakatul mal fáwọn èèyàn kẹ tí wọ́n mọ̀ rò pé tálákà ni wọ́n tó sì jẹ́ pé mo èsì ṣe tálákà bí ṣẹ̀rí àti ìgbé kalẹ̀ irú àwọn báyìí tí ẹ bá ń gbà tí wọ́n tó fi ń kówó ara wọn àrámù ni ń gba àwọn àfáà wá pọ̀ bẹ́ẹ̀ lọ sálá ní rẹpẹtẹ ni ó àtẹntọ́ kàwé àtẹntí ọkàwé wọ́n lọ bẹ́ẹ̀ lọ sálá ní tọ́ ipò opportunity post tán wà ipò tí wọ́n wà nínú ẹ̀sìn ní àwọn yẹn àwọn yẹn sì rí àwọn òkè orúkọ lọ títí kódà olówó kan mo fókọ bò láti rí ẹtẹ mọ̀ dáadáa ni mo sọ fún pé ẹ ẹ ah, ok èmi àti Dr. sọ̀ràjùlé ní làásọ̀rà ìwò lájọ wakọ̀ tọ́rọ àwọn ní ẹgbóyàjù wọ́n gbóyàjù <laughs> lọ dáadáa wọ́n ní ọ̀rọ̀ sàkà agbọ́dọ̀ bá sọ àti lérí ẹ̀nú ká tó lọ pàdé ẹ̀ pé a sọ wọn pé tí ń yọ sàkà so nígbà sì pàdé ẹ̀ tó tọ́ alhamdulillah sheikh mention rẹ̀ pé tí ń yọ sàkà ní Madina ni lọ́wọ́ pé a ah, ìdáwọn yọ sàkà pọ̀ ìtàkàtàwọn yọ pọ̀ sàkàtàwọn yọ pọ̀ kó jẹ́ farabalẹ̀ gan fún alẹ́sì sàkàtàwọn yọ pọ̀ ẹwọ́rù nǹkan wa sẹ́mọ̀ pé ẹ̀ẹ́lówó mi yọkàn máa ṣe sàárà lọ́tí ẹ̀ láìsí pọ́ wọ́rí pẹ̀lú sàká gẹ́gẹ́ so ó sì gbọ́dọ̀ differentiate láàrin méjèèjì so kọ́lọ̀n kọ́ mọ́ òkú àmọ́ ṣe o kọ́lọ̀n kó sì gba àbọ̀ olówó yẹn náà torí ẹni dáadáa ni ó sì ṣe dáadáa kó tó lọ sọ́dọ̀ ọlọ́run kọ́lọ̀n kọ́ sàmójúkò fún number 25 tàwa lọ́lẹ́tọ̀ àti gba sàká gangan gbogbo wọn fẹ́nu kò yí pé alifakir wal miskin tọ́lọ̀ mẹ́ṣẹ̀ nínú suratu tauba aya 60 níbi zaka àtowó wọ́n ní ẹnu wọn kò páwọn yẹn lẹ́tọ́ àti gbàzàkà tálákà bẹ́yà tálákà tó débi pé ó ti ẹ̀tún tọrọ ní àbẹ́ ìtò ìpẹ́kọ̀ mọ́ tọrọ káàkiri ṣùgbọ́n àmọ́ pé àìní ń bẹ fún àìnító ọmọbẹ fún ẹnu wọn lórí pé àwọn yẹn lè gba zakatul fitr ṣùgbọ́n àwọn yòókù tọ́lọ ń dákọ́ nú àwọn mẹ́jọ àwọn mẹ́fà tó kù yẹn níbi zakatul mali ṣé àwọn náà lẹ́tọ̀ọ́ láti gbà nú zakatul fitr àwọn mọ̀lìkí àṣọgbẹ́ rárá àwọn miskinu nìkan fukara wal masakin nìkan ó ní tàwọn àdísì kan wá gbọdọ̀ ẹ̀kọ́rọ̀ wà lórí àdísì yẹn pa lílálàáfíà wípé àgbẹ̀nóhùn ànìyàn mọ̀sálà tẹ̀fì yá ti yóò ẹrọ wọn lọ́rọ̀ ta ẹkún tó máa ságbé lọ́jọ́ òní ní a sọ pé ẹtí tiẹ̀ tún ṣe díẹ̀ òní kí ọsẹ pẹ́rẹ́kọ̀ ó tún wọ́ọ̀sì fún díẹ̀ <laughs> ẹni kí wọ́n fún ní jákà àwọn ọ̀dọ́ tó yẹ kí wọ́n wá gbéra wọn kalẹ̀ tí wọ́n sọ wípé ẹ máa mú zakato lè fitiri wá a sọ wípé tọ́kàn bá balẹ̀ pé ó déédé ni wọ́n kò sí wọ̀ bẹ́ tí wọ́n ṣe lọ́nà tó gbàdá sáwọn náà wá ní hakul amìlì náà lè ha jùmúrù sọ wípé alifún alẹ́ amìlì náà lè ha ń bẹ́ alifún alẹ́ fàtùkù ń bẹ́ ẹni tó yẹ gba islam tá a fẹ́ kọ́rọ̀ islam àbẹ́ni tó pọ́n bá mùsùlùmí ṣe kò lè mọ́ wa kọ̀tà kó wá gba islam mọ́álà fàtíkù lóògbò nítumọ̀ méjèèjì tí wọ́n fún ipé alẹ́ fún ṣùgbọ́n àmìlì náà lé àyẹ ìmáàmù ní máa ń yan amili náà lé àánú islam o ìmáàmù níbi tá a ti ń ṣèjọba islam ààrẹ o o ń ṣiṣẹ́ lórí ẹ̀ tó tọ́ o ṣùgbọ́n mustọ́láhù ní àmìlì náà lè yá bí zakatul fitr àti zakatul mal terminology ni ó ní tí a máa lò fún kìí sí pọ́ wà lò fún anything tó bá lò fún anything ọ̀gbọ́sẹ̀rí àyè nìyẹn o bí sultanu náà táwọn mìí máa sílò wọ́n ní sultan Sókótó ní sẹ̀rí à ń sọ ìsọkúsọ ìsọkúsọ gbáà nìyẹn sultan tó lágbára ti ń darí ìlú ẹni sultan ti ṣẹ̀rí àǹsọ́ ń bóló ti wá ń darí ìlú so ṣùgbọ́n kò mí pé sultana ti ń bẹ lọ́dọ̀ rẹ̀ kò pín ìfà ayẹpẹrẹ rẹ̀ o èèyàn dáadáa ló sì ṣe dáadáa lórí àwa mùsùlùmí throughout Nigeria ọfẹ́ ẹ̀mọ́ síbi tí èsì dáadáa sí kódà tí ẹmọ́ south ń a máa wá pàdé àwọn èèyàn wa tí wọ́n bá ní problem lẹ́yìn tèmi gan mọ̀ sí tí wọ́n lè ní problem pẹ̀lú Ọ̀yọ́ state yọ́ dẹ̀ wá láti wá lo influence ẹ̀ lórí ẹ bá jẹ́ gómìnà pẹ̀ dákun àwọn èèyàn wọn dúwà dìkíní kódà ilẹ̀ míì àwọn èèyàn wọn wà dìkíní yìí ẹ dákun ó sì bọ̀ sí lẹ́nu ṣùgbọ́n kọ́ àmì ìpé ká wá dojútu mùsọ́lá òṣèrí àkáwá dàrú kápé torí pé èèyàn kan ti ń kírun ṣùgbọ́n náà ti gba kíkan sẹ̀rí àṣẹ mú wá kápé èèyàn pàtàkì pé tí sẹ̀rí àná ń sọnù rárá o so sultan tí sẹ̀rí à ń sọ sultan tó ṣe kú ni o basata molika so kìí ṣe pé lúgà nìkan láàfitù sẹ̀ríà àti ń ta básábà nu sẹ̀ríà láàfitù so bẹ́ẹ̀ náà ni ámìlì náà àléyà àwọn tí wọ́n ń lórí zaka gbígbà tó fi ìmáàmù lọ yàn wọn wípé ìwọ ọmọ rìn káàkiri kan lọ gba zaka wá a wà fún nínú owó nínú rẹ̀ kọ́ máa jẹ́ owó ọ̀yà fún kìí ṣe wọ́tọ́ yanra rẹ̀ àbíbi tí ò ti sí ìjọba ìsìláàmù káàkan yàn ọ́ tọ́ bá ṣe tọ́ fọlọ́ntíà láti ṣe ló ní ìtìjú kọ́ mọ́gbà kankan bẹ̀ kò ṣe fọlọ́run kí ọ lè ọlọ́run yọ gbà lẹ́sẹ̀ fún wa nọmba 26 ǹjẹ́ alẹ́ fọ́ mi ké ní zaka jákà tí ò ti bàlágà àbí wèrè rí lójú ọ̀nà tó náà nídìí oúnjẹ so kò sí èèwọ̀ nbí ká fún ta bá ti rí pé bukata ń bẹ fún ọmọ musulumi ń bẹ fún kò sí èèwọ̀ nbí ká fún náà ta rí pé yọ jẹ́ látara ẹ̀ ọ so ọkàn waste oúnjẹ ìyẹn tí ó bá ti ní waste so kò sí wọ́n bí kí a fún wọn a sọ pé àgbẹ̀dọ̀ fún kéfèrí mọ́álà fátukù lóògùn ìmáàmù ló lè ṣiṣẹ́ ẹ̀yẹ kìí ṣe àwa number 27 àti dáhùn ẹ̀ o náà ni àwọn tí wọ́n ń ṣiṣẹ́ lórí gbígba jákàjọ kí wọ́n mọ́ sọ̀rọ̀ àwọn jẹ́ àmìlì náà lè yà number twenty-eight sorry number twenty-eight. tí ń gbọ́dọ̀ rẹ tó yẹ pé ìwọ náà ló ń fún ló ń jẹ àárọ̀ ọ̀sán alẹ́ àbí wọ́n ló ń fún ní tààrọ̀ àtàlẹ́ oní òsìsọ́ yóò sí ẹlọ lọ́sàn wọ́n náà ti mọ̀ pé kò tó fún support kì kìí sọmọ rẹ kèése tọ́jẹ́ ojúṣe láti máa náwó lé lórí ọkàn fi yùn sáànú rẹ̀ ni tọba tí jákà bá délẹ̀ ńkọ́ kìí sọ̀rọ̀ yẹn ní kọ́ ọba yọ jákà o kìí ọ̀rọ̀ yẹn ní ọba yọ jákà tọba láǹfààní ẹ̀ good and fine tọba ti láǹfààní ẹ̀ kọba àmọ́ yọ ọ̀kan kìí sí ọ̀rọ̀ yẹn lé ọ lórí nìkan ni ọba onímímọ̀ nọmbà 29 o náà ní pé ẹni tí a ń bá tọrẹ fún àbí wọ́n gbé jákà fún o náà sì rí pé òun lẹ́tọ̀ọ́ àti gbà á ó ti wá kójọ lọ́dọ̀ rẹ̀ kọjá tí ó jẹ́ ń jọ yẹn só náà lè fi yọjá kàtàrà rẹ̀ náà kò sí èèwọ̀ bí kó fi yọjá kàtàrà rẹ̀ náà gẹ́gẹ́ bí tọ́rọ àwọn onímọ̀ sọ̀rọ̀ torí pé pẹ̀lú pé wọ́n kó fún ọ ó ti di níní fún ọ nínú ẹ̀ náà tí wọ́n náà bá rí ẹni tó yẹ pé kò tún ní tó ọ wọ́n náà ti rí dọ́gbọ́n di ẹni tó ní nǹkan dọdún so kí wọ́n náà tó lọ fún òun náà ṣùgbọ́n mọ́ sọ di tọ́ ọmọ gbàjọ tó fi wá rọra rẹ lọ́rọ̀ o àìfi ìyẹn irú nǹkan báyìí àìfi rọ ẹni lọ́rọ̀ ìyẹn náà sì tún mú ó tún bá àwọn èèyàn kan wí tí wọ́n máa ṣe lásìkò tá a jẹ́ stúdẹ́ǹtì ní Madina wọ́n bá gbé jákà fún wọn jákà wọ́n bá máa gbàjọ gbàjọ gbàjọ pẹ̀lú ògbó ọlọ́run ọdún kan wọ́n sì wà lẹ́tí jẹ jákà ìṣesí burúkú yìí kọjá so ṣùgbọ́n tọ́lọ́n bá ti rí èèyàn èèyàn mọ̀ bí ó ṣe ṣe torí pé ńgbà míì ọkàn sílẹ̀kùn kọ́ ń lọ àṣùbà báyìí kò sì lọ kírun ìdí ní aráàlú ọba rí jẹ́ ti tò sẹ́nu ọ̀nà rẹ̀ gẹlẹ́mọ̀ nítorí pọ̀ jẹ́ student so ṣe torí pọ́ wá jẹ́ student wá mi ìpele òsì ní ọtọ́ dúdú tọ́ ní òfin yípo tó fi wá gba jáka ọdún kan kalẹ̀ so tẹ́mi máa ṣe fúnra àwọn báyẹ èmi ò ní ìnílà wàhálà bọ́run nígbà bá dé lẹ́yìn ìdí ń kó inú mọ́tò nígbà bá wọn wá àwọn èèyàn kan táwọn náà tún lè gbà ńlọ bá wọn torí pé tọ́ bá pẹ́ kó tó dé áráàmù pẹ̀lú ìgbé ọlọ́run wọ́n ti kúrò tán tó dé bẹ́ẹ̀ kìí a ká kí àṣùbà tán ní o tún fẹ́ rìnrìn 1 km kẹ́kọ́ tó padà àà ò ní bárùn mọ́ <laughs> so ẹ̀bá ti múra kó lọ sára ń ba ti múra pé wọ́n kà ṣùbà òun tó kí ìdì náà mọ́ sorú nǹkan bẹ́yẹn èèyàn fi rọra rẹ̀ lọ́rọ̀ ẹ má bínú àti ti parí nọmba kíni nọmba 30 kọ́ kéèyàn ta lè yàn bá yọ daka síyàn sì lè yọ fún oyún tíyàn lè bóyún náà yọ ẹni tíyàn ọba yọ daka tọ́jú ọ̀ràn yẹn léyàn lórí iná ni ẹni tó yẹ pé ìnáwó rẹ jẹ́ ọ̀ràn yẹn lórí èèyàn nínú ìbátan èèyàn oríṣi èèyàn márùn sí ni márùn alákọ̀ọ́kọ́ ìyàwó olówó lọ́wọ́ olówó lọ́wọ́ ó ní tí ó kò ní

ẹlẹ́ẹ̀kejì nìyẹn tó bá ti lè bàlágà lọ́kùnrin ọ́sẹ̀ gbàyọ̀ǹda lọ́wọ́ rẹ̀ ní pé síkọ́ ọba yọ́ torí ìbádà lọ fẹ́ ṣe ó sì níbi àníyàn àníyàn rẹ̀ sí pàtàkì ṣe bá mi ti yé àmọ́ tèmi náà èmi náà sẹ́ ń fóònù ọlọ́kọ̀ kan sí ọyọ̀ nǹkan rẹ̀ ní àyíbọ̀ ọyọ́ èyí tí mo rí pé ní ìyẹ́bọ̀ ọyọ́ ó fún mi lówó rẹ̀ tó bá ti dé tẹ́ríbíyà ni kèsì pé ilé bá yọ́lá ìgbówó lọ́wọ́ ẹ̀ bẹ̀ ni ẹlòmí ọmọ sá fún yóò rò pé ọgbọ́n tó ń gbọ́n ọ̀dà bẹ́ẹ̀ náà ni ẹran súná ọmọ ẹlòmí ọmọ sá fún nǹkan fẹ́ sọmọ ló kọ ní òun ò ti kíní kan báyìí òun ò <laughs> ti súná àbíkíní ọmọ wí yọkàn sọmọ ló kọ ní so yóò rò pọ̀ ọgbọ́n bẹ́ẹ̀bẹ́ kásì a gbọ́dọ̀ sí kí kọ́nsẹ̀ntì ẹn tó bá ti bàlágà kó tó di pé àbáyọ torí pé àníyàn ọmọ wúlò téèyàn bá ti dàníyàn rẹ̀ kó tó bẹ̀rẹ̀ iṣẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ ìgbà bẹ́ tó ń ṣiṣẹ́ yẹn gangan ló dàníyàn rẹ̀ ṣùgbọ́n lẹ́yìn ìgbà tó ṣiṣẹ́ tán kọ́sẹ̀ wà ló ń dàníyàn kò tí ó bá mi ti yé bọ́ bá gbé ráìsì fáwọn èèyàn ní àwẹ̀ tí wọ́n ti lọ jẹ́ tó wá ṣẹ̀ṣẹ̀ wà rántí zakato lè fẹ́tẹ̀ lópa ah, ọlọ́mọ bá ń fi yún náà ṣe zakato fẹ́tẹ̀ kọ bá mú so àníyàn ti máa wúlò bí iṣẹ́ Islam pé Ọlọ́run afẹ́kọ́ gba nǹkan yìí inú kéèyàn ó ṣe lásìkò díẹ̀ tó kù síbi iṣẹ́ yẹn àpẹẹrẹ ọgbọ́sẹ̀ dàníyàn náà lọ bẹ̀rẹ̀ iṣẹ́ èjì ó wúlò nìyẹn so ló fi jẹ́ pé tọ́ bá ti dà níyàn gbà tọ́run rà yí pé jákà rẹ̀ lọ ráhùn ọba rẹ̀ nìkan ní sábà gbogbo ayáyá mọ̀ bọ́ ló bá gbé fún alhamdulillah jákà ló gbé fún ṣùgbọ́n rárá ọ̀hún ra ìtọ́ fẹ́ gbé lọ lé lọ́wọ́ sáré rí òun lọ́wọ́ sáré bù fún bẹ́ẹ̀ lọ́tẹ̀ wà rántí jákà pé jákà arára ọkọ̀ bá mọ́ báyìí òrùkò tí é sì ẹn tó ń fún lówó frequently frequently bọ́yọ́ sí ojúmọ́ ni bọ́yọ́ sí ẹ̀sẹ̀ ni bọ́yọ́ sí oṣù ni ó ti wá fún lówó tán kó tó ara ti zakati lè wájíbà kò sí kọba mọ́ àfikọ́ jẹ́ ipò ti dà ní ẹ̀ pé ilé tí mo fẹ́ fún yìí yọ́ mọ̀ wà lára sàká mi ìgbà yẹn lọ́ba mo rò pé bàbá mi ti yé ẹlòmí ọ̀hà owó inú àwẹ̀ yọ̀hà lọ rẹpẹtẹ kò ní tí ìṣèṣirò sàká rẹ̀ gángan so ìyún ti lọ́nu ọ́sẹ̀ sì ti ro sàká ni so èyàn ọmọ bá ẹ̀hẹ́ mo ti kà á di méjì àbí ọmọbìnrin ọba alága òkè ìbàlága olókùwà tí yàn bá tí ìsin lọ ilé ọkọ àbíkọ́kọ́ rẹ̀ ó dì máa ń dì fún ọ̀ràn ẹ̀yẹnìkọ́ ọmọ lórí bá sọ pé ṣe mo ti ṣe lónìí ẹ bá ọwọ́ ẹbá ń fi ránṣẹ́ ẹjọ́ ẹbá ti bẹ̀rẹ̀ pẹ́ ń fi ránṣẹ́ ohun ó ti shift sí lórí nù mo rò pé bá ń ti yé ẹlẹ́ẹ̀kẹrin náà ni bàbá ìkarùn ní ìyá má jẹ̀mọ́ àwọn méjèèjì pé tí wọ́n bá jẹ́ tálákà ìwọ ló gbọ́dọ̀ mọ̀ náà lé wọn lórí mọ̀ tí ìbá ṣe tálákà ni wọ́n táwọn náà tó tán ẹ̀rùn àwọn ògbè ìntọ́ bá ń seun ó tó fi ń wá ojú rẹ̀ wọn ni mọ̀gbà tí wọ́n bá jẹ́ tálákà túláàsì ni kódà ṣẹ̀rí àsọ débi wípé tí bàbá èèyàn bá nídìí ìyàwó báyá nítorí bó ṣe rí ẹ̀tí ọmọ tọ́jú ẹ̀ kankan ní so tọ́ bá ti lágbára rẹ̀ túláàsì ni ó fẹ́ ìyàwó fún bàbá rẹ̀ ó sì máa náwó lórí bàbá àti ìyàwó náà kí láìfò lè convenient fún wọn ọlọ́run ọba nìkan ni ọba onímọ̀ oyún lábẹ́ yẹn a lè bá oyún yọ ṣùgbọ́n kí ìsọ̀rọ̀ èèyàn afẹ́ ni tó bá ti ṣe scan tí ẹ sọ pé méjì ni èèyàn méjì náà ni ọyọ mẹ́lẹ́yọkan ni ẹyọkan náà ni ọyọ bọ́lá ń bá lè ju blẹ́sẹ̀ tó jẹ́ tó yẹ bẹ̀rin ọyọ mẹ́rẹ̀ẹ̀rin náà ọ̀rẹ́ rìn bẹ̀rin wà ǹjẹ́ bẹ̀ fagbọn òsì báyìí ṣùgbọ́n mo mọ ìbẹ̀rin ọmọ ìyá ìbẹ̀rin dáadáa kọ̀ọ̀kan mọ̀ ni o bẹ̀tọ̀ wà bẹ́ẹ̀ ni lágbẹ́ni ìyá ìbẹ̀rin mẹ́rin ló bí <laughs> àwọn mẹ́ta mẹ́ta tiẹ̀ tó pọ̀ ju mẹ́rin lọ ṣùgbọ́n skasi ju oskasi ju oskasi ju ìbejì lọ ìbejì yẹn kọ́mọ̀ dáadáa nọ́mbà 31 ẹ̀hẹ́n ìjẹ́ ọ̀ràn yẹn ni kí bàbá ọba ọmọ rẹ̀ tó ti bàlágà kó bá yọ jákà níta sọ síwájú ti ṣe dáhùn rẹ̀ pé kìí sójúṣe fún ọ àyàfi ọmọ tó bá jẹ́ abarapá tí ìjábára páyẹn yẹn gbá ìṣẹ̀ tí ń dàlá mú fún láyé kó náà lọ mọ ṣiṣẹ́ owó àdánwò tọ́lọ́ mú wá nìyẹn ọmọ bá yọ sàkà rẹ̀ sàjákà rẹ̀ náà ni so èyàn mọ̀ fi yẹn ṣiṣẹ́ ládá ǹjẹ́ ẹn tó ṣe wípé ìwọ lọ ń bọ́ ṣùgbọ́n kí ìnáwó rẹ̀ sọ̀rọ̀ yẹn lórí rẹ̀ yẹ bá ti sọ a ní kìí ṣe dandan ní kọ́ ọba yọ jáka só ilé gbé jáka fún kò sí wọ́n bí kó gbé fún mọ̀rọ̀kọ́ ti yé sí kò sí wọ́n bí kí ni kó gbé fún lábẹ̀yẹn náà ni ṣẹ̀rí àti sọ̀rọ̀ ń pa obìnrin tó lówó lọ́jọ́ pọ̀ ẹ̀ lọ tó lè yọ sàkà sàkà owó tó lè yọ fọ́kọ rẹ̀ kò sí ìwọ̀n bẹ̀ ṣùgbọ́n kò lè so odìkejì ọba ṣẹ̀rí àmọ́ ọkọ ọ̀gbọ́dọ̀ lówó kọ́ ló fẹ́ yọ sàkà fún ìyàwó òun rárá o inú owó rẹ̀ gangan ní ó ti máa jẹ kìí ṣe sàárà <laughs> ní sàkà ni nọmbà kí lọ́kàn ah 33 ìlapa tí àníyàn ní nínú ẹ̀lẹ̀ tí mo ti sọ síwájú yẹn nípa ọmọ kọ́ ẹ̀ ti jẹ́ kò náà ọmọ pẹ̀fẹ́ bá yọ́ kò tó di fẹ́ bá yọ́ bẹ́ẹ̀ náà sì ni ẹntọ́ bá fi ṣe wàkíl pé kọ́ yọ dáka kò ti gba consent ẹ̀ tó lọ ṣiṣẹ́ yẹn bẹ́ẹ̀ náà lẹ́ ń bá fi ìwọ náà ṣe wákìl kò ti gba consent ẹ̀kù tó di pé ọlọ sí kí ni o ọlọ bá yọ tọ bá gbóúnjẹ léèyàn lọ pé kọ́ lọ gbé fún lágbájá láàrin ó kúrò lọ́dọ̀ rẹ sí kó tó dọ́dọ̀ rẹ̀ o lè change àníyàn rẹ̀ mọ̀ tó bá ti lè falé lọ tó wà ní àníyàn rẹ̀ ńgbà tó fi ràn ní yọ́ ma jẹ́ mo rò kó ti yé sí bẹ̀tọ́ bá ní lágbájá rán mọ́ fún ọ ọmọ ń wá dé ọwá gba nǹkan wọn ntọ́wà náà àníyàn rẹ̀ gbà wọn ìní ńgbàtọ́ ọmọ yẹn gbà lọ́wọ́ rẹ̀ ẹ̀tì ẹran wá gbà lọ́wọ́ ní ọmọ jẹ́ kọ̀ bá àjẹ́ kókò tí ọba tí ìfẹ́ tí ọfẹ́ fún lè ṣe jà níyàn láàrin ojú ọ̀nà representative ọwọ́ ọwọ́ rẹ̀ bí ọwọ́ tẹniyẹ náà ni so ti yẹn sì ẹn tó jẹ́ representative ti ẹ ọwọ́ ti ẹ bí ọwọ́ ti ẹ náà ni so a gbọ́dọ̀ àárín yẹn number 34 ṣé tí bàbá bá bá ọmọ yọ jákà tọ́mọ yìí sì ṣe kó ti sọ gbogbo bó ń yọ́ tó ti lálàáfíà tó ti gbé kò gbé ọmọ tó ti bàlágà kò gbé number 35 àwọn ọmọ ọmọ rẹ̀ tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ ò náà ní fún lóúnjẹ ṣùgbọ́n kìí sípọ̀ ọmọ rẹ̀ tó ní kìí kó lóhùn ò lè tọ́jú wọn bóyá fọ nítorí ìdíkà àbí dìmí tó fi kún wọn sí ọlọ́dọ̀ àbí òtí ẹ̀ lè tọ́jú wọn náà ni kò fún wọn lóúnjẹ tó tó àsìkò jákà wá dé onígbàtọ̀ bá wọn tó wá yọ̀nà bàbá wọn kò tó bá wọn yọ ti wọn kò tó lálàáfíà mọ̀rùkú ti yéèsì ta wo àwọn jákà wọn ọmọ yìí sọ yọ lẹ́kọ́ bá wọn yọ àbí bá wọn yọ àwọn ní ẹ bá wọn yọ kò ti lálàáfíà báyìí jákàtà bá yọ kalẹ̀ sálé gbé lọ sílùú mi kò sí wọ́n bẹ́ẹ̀ ṣùgbọ́n tó pìlẹ̀ ní pé kápẹ́ nílùú tá a wà káwo àwọn tálákà tó wà bẹ́ẹ̀ kápin fún wọn ṣùgbọ́n tó wáyé pé ẹni tó fẹ́ yọ jáka ọmọ ìlú yẹn náà ni ọmọ Ìbàdàn náà ni ṣùgbọ́n kò wá gbé Ìbàdàn London lọ́wọ́ tó wá fowó ránṣẹ́ abófóúnjẹ ránṣẹ́ kò sí wọ̀ bẹ́ẹ̀ so ṣùgbọ́n inú ìlú tí yẹn wà àti ìsìsúnmọ́ra ẹni ọjẹ́ tó ṣe pàtàkì àti ìjẹ́mọ̀lẹ́bí so gbogbo àwọn yẹn láti máa ní preference lórí ládátàgbà mùsàkà number thirty seven ẹ̀ntà fẹ́ fún sàká òdíwọ̀n owó ní tàà lé fún òdíwọ̀n tí ó ní bùkátà sí jọ náà ni kèje pé káwá rọrùn kúrọ̀ sí lọ́dọ̀ ìwọ gbé wá ẹlòmíì náà gbé náà tí a di pé à tọdún bá lọ tọ́kọ́ máa ta oúnjẹ lọ lókù ní ọ̀bójúmu so n tó ní bùkátà sí number thirty eight sàkẹ́ èèyàn kan péré tó jẹ́ múdù kan yìí tó bá wù ó lè fún èèyàn méjì bó wù ó lè fún èèyàn mẹ́rin kìí ṣe dandan kọjá pé dandan gbọ̀n òun náà ẹnìkan náà ló gbé òdìjú mú kọ bá ṣe rí sí ni so opposite ẹ̀ o náà ni ipé sàkéèyàn tó pọ̀ kìí ṣe dandan gbọ̀n kí wá dájọ́ sí ọ̀dọ̀ ẹnìkan so bẹ́ẹ̀ náà sì ẹlẹ̀ fún tèyàn méjì ẹlẹ̀ fún tèyàn mẹ́ta kò sí wọ̀ mẹ́ kí ni ìdájọ́ kákọ́ sí oúnjẹ yẹn ká tó gbé fẹ́ tí oúnjẹ tá fẹ́ há tá fi sàkátọ̀ fẹ́tẹ̀ káwá kọ́kọ́ sí ká tó gbére lọ́wọ́ mi ò rí àfáà kankan tó sọ pé kéèyàn lọ sí oúnjẹ yẹn kó tó gbére lọ́wọ́ tẹ̀ẹ̀fì tẹ̀ẹ̀ bá bá so ẹgbẹ́ fún oníkọ́mọ bí ó ṣe yanjú rẹ̀ tó bá nídìí ṣíṣe bọ́ ẹ̀pá omi náà bẹ̀ tí ò ní nídìí ṣíṣe nọmba 40 tó parí ẹ̀ láàrin ìṣẹ́jú péréte rí pé àwẹ̀ parí síjọ́ kejì táàgbẹ̀ dandan gbọ̀ gbọ́dọ̀ yóò dákà rẹ̀ kó tó lọ kó tó lọ ìdí so ó ti yọ́ kalẹ̀ báyìí so lè tó fi ṣòwò wọ́n ní gàrí wọ́n tàyè báyìí bá 500 ní ó ti wá ra kalẹ̀ lẹ́nìkan bá ní wọn ò tí ì gàrí rà wọ́n sì mọ̀ bí tó ti lọ rà mí so lè ra sọ́rí sáré tà ní 600 kó jèrè <laughs> tọba ṣe pé wọ́n ló ní o lè tà kò tún wá rà mí mọ̀rán pé tẹni ẹlẹ́ni ni ọ gbọ́dọ̀ sówó lórí dákẹ̀ ẹni ẹlẹ́ni tó gbé fún ọ pé kò bó ń pín àràámù ní tọ́ fẹ́ sí yẹn ọba ṣẹ̀rí àwọn tọba kọ̀tọ́ ọgbọ́ tó sówó yálà ń bí àkọ́kọ́ ní àbí kejì ni sọ́tẹ́jì bá ṣẹlẹ̀ wọ́n ló forí fa o so simple as abc so ibi tá a dúró sí nìyẹn wọn bá ti agbọ́ ìkọ́lọ̀ dé wúlò fún wa ọ̀la àti tóbi ọlọ́run ọlá àdúrà àwùlẹ̀ bá sọ̀rọ̀ nípa ìta bá sábà tẹ́lẹ̀ ìta bá sábà ní pé summary tefsir tefsir ìta sí lọ́dún eléyìí apari fatia ni sirọ́tọ̀ lẹ́dínà ní àmta aléhìm zairi magduba aléhìm wà látọ̀ọ̀lì onáà ni tí àṣìṣẹ́ lé lórí ní ọdún yìí pẹ̀lú ògbọ́lọ́ kọ́lọ̀ jẹ́ tẹ̀fsí náà kó lè jáde lè jáde tíra táwọn èèyàn ọmọ kàtí wọ́n sì mọ̀ sàǹfààní bẹ̀ tó láti 2013 láti bẹ̀rẹ̀ kó tó di pé àwa parí ẹ̀ ní ọdún yìí kọ́lọ̀ kọ́ gbà nígbà dà fún wa hada wa sallallahu ala nabiyyina muhammad wa alihi wa sahbihi wa sallam